ìfinilẹ̀ fún ọlọ́wọ́n ọba pípé ọlọ́wọ́n ọba ọba oníkẹ́ni bákan náà ọba aláforíjì ni bákan náà ọba oní àmójúkù ni sílẹ̀ yìí ni tí a kà ní káyìn ní ìjẹjọ bi'idhnillahi ta'ala ibi tí a kà lónìí òun náà ni isbatu sifatul izzati lillahi ta'ala wa qawluhu. ولله العزة ولرسوله والمؤمنين وقوله عن إبليس قال فبعزتك لأغوينهم أجمعين نبتي أما قالوا هنا إثبات ìfinrinlẹ̀ الله يبقي ó fi ẹsẹ̀ rinlẹ̀ sífàtìlẹ̀ ìròyìn àlẹ́rìíza yẹn ni pé ìníyì ìpàtàkì ìròyìn rẹ̀ ìtọ́wà fún ọlọ́wọ́n ọba lillahi ta'ala yẹn ni pé nínú àwọn ìròyìn tọ́lọ́wọ́n ọba tí ó fi ròyìn ara rẹ̀ tí mùsùlùmí sì gbọdọ̀ ní ìgbàgbọ́ sí ẹ̀rí pé àmọ́ tẹnumọ́ pé kókó ọ̀rọ̀ táwọn ń ṣàlàyé nínú. àkídà wàsítíyà yìí wọn ihe àwọn ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba torí kò bá mu kí wọn máa sin kí ma àwọn nǹkan tó ń jẹ́ ìròyìn fún ọba náà torí pé kí ni anabi sallallahu alaihi wasallam lára ma ọba tọ́lọ́run ọba ń ṣàlàyé fún wa tí anabi sallallahu alaihi wasallam náà ṣàlàyé fún wa òun náà ni kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fa nẹ́sọ̀ lọ́wọ́ alùsọ́làm láṣẹ wípé kó jẹ́ kí àwọn àlèhùn mọ̀ yìí kí wọ́n mọ̀ pé ọlọ́run ọba ọlọ́ba tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn fún un ọlọ́run ọba ọlọ́ba tó ṣe pé ó ní àwọn iṣẹ́ tó máa ń ṣe bákan náà ọlọ́run ọba ó ní àwọn ìròyìn tó ṣe pé ìròyìn yìí ìyẹn gbọdọ̀ fi rinlẹ̀ fọlọ́run ọba ni gẹ́gẹ́ bá ti fi rògbòbíyà àwọn iṣẹ́ tọ́lọ́ máa ń ṣe bí dídá ẹ̀dá bí ṣíṣètò ayé tí ṣe tó tá a máa fi rìnlẹ̀ pé kò sẹ́ni tó lè ṣe àfihàn ọlọ́wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kó kó nínú wa ìpè ọlọ́wọ́n nìkan oṣù òun ni ọba tó lẹ́tọ̀ọ́ sí gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ tó wá sí ìpè ọlọ́wọ́n tó gbọdọ̀ jòkó nílẹ̀ mi wá ká gbà pé ọlọ́run bá ló ní àwọn nǹkan wọ̀nyí. sheikh islam Taymiyya nínú àwọn ìròyìn tó tó wá fi sínú síra al-aqida al-wasitiyya òun náà ní sèfàtú al-izza ìròyìn pé ọlọ́run ọba ọba adìyí ni àletúbà ń yorùbá àbí al-izza pé ọba kàyàkàyà ni al alẹ́ ẹ̀ẹ́dà yẹn ni pé kéèyàn káyà èyí ká ní pé kéèyàn ó jẹ́ èèyàn pàtàkì kéèyàn pàtàkì kéèyàn ní iyì náà ni ntàlẹ́tù alẹ́ ẹ̀ẹ́dà bí. gbàtí sèkò Islam tẹ̀ níyà tí wọ́n fẹ́ mú ayé alukur'an wa wọn lọ suratul munafikun wọ́n mú ayé àti ń jẹ́ tó ṣẹ̀rí sí ipe ọlọ́wọ́ bá o òun ni ọba tó ní al-izza yẹn ni pé pàtàkì al-izza yìí nínú ìdílé alùpàá tó máa fẹ́ túmọ̀ rẹ̀ òun ni al-izza ma'na al-ghalaba yẹn ni pé ìborí ìborí èèyàn àbí wal ìní agbára wal yẹn ni pé ọgbọ́dọ̀ ṣe kínní yìí wa àti pípé kí agbára tó pé tí o sì ń kankan tó dínkù èèyàn tó máa ní pé èèyàn èèyàn tó máa èèyàn tó pàtàkì lẹ́nu yìí fa ó túmọ̀ sí pé tó máa ní pé èèyàn pàtàkì ó túmọ̀ sí pé ẹni tí yóò lè borí ẹni tó jẹ́ ọ̀tá rẹ̀ ni torí ẹnìyàn ó ní ọ pàtàkì ṣùgbọ́n kan náà yóò jẹ́ pé ẹni tó ní agbára nílùú ó ní àwọn ẹni yìí pàtàkì alimani a yóò ní pé ẹni tó lè sọ pé mọ̀ṣínkà yìí tó sì tó bẹ̀ kó ṣe tí wọ́n bá ṣe ọkà bùkù tó náà ni nǹkan tó ń pè ní al-izza nínú èdè Lárúbáwá tó ọlọ́wọ́n bá wá fi àwọn nǹkan wọ̀nyí ìròyìn yìí ọlọ́wọ́n bá fi rinlẹ̀ fúnra rẹ̀ ọlọ́wọ́n bá sọ̀rọ̀ suratul munafiqun gbà tí àwọn mùnàfikún náà sọ pé la in raja'na ila al-madinati la yukhrijanna al-a'azzu minha al-azalla ọlọ́run ní àwọn mùnàfikún wọ́n ń sọ fún àwọn ará mẹ́kà ìrìnkà fún ará madina wípé ẹ má wulẹ̀ ṣe wàhálà làyọ̀rọ̀jà ẹ̀nà ilẹ̀ madina ti tábà padà tá a dé madina làyọ̀kùnrin jáde àhàzù àwa tá a jẹ́ ìyẹn pàtàkì á lékù min ha kú nínú madina al-azalla àwọn èèyàn yẹ̀yẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn kìfìrí wọn ríra wọn pé àwọn mùnàfíkì pé àwọn làwọn pàtàkì ipe àwọn mùsùlùmí ipe rẹ̀ yẹ ni wọ́n wọ́n mú ipe yìí pàtàkì ìtóbi ìníyì òní ń jẹ́ àlẹ́ ìzà ọlọ́run bá wọn dá wọn lóhùn pé kò yé wọn ni tí walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin walakinna al-munafiqina la yafqahun ọlọ́run ní lillahi al-izza ẹnikẹ́ni kẹfìrí àbẹ́yẹ mùnàfíkì fẹ́ràn pẹ́yìn lẹ́yìn pàtàkì nínú ìlú ọlọ́run jẹ́ kó yé wa pé èmi ni mo ní ìpàtàkì ìpàtàkì alghalaba izzatul ghalaba ìzà pé tí mo lè ṣe nǹkan tí ń kápá yín wal quwwa tí mo ní agbára lérí yín wal man'a tí mo lè kọ̀ fún yín kẹ́ ẹ mọ̀ ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe ọlọ́run èmi ni mo ní bákan náà ìpàtàkì wal rasulihi òjíṣẹ́ mi náà òun náà ní iyì àbí lòjíṣẹ́ mi ọlọ́run walil mu'minin bákan náà iyì àti ìpàtàkì ó jẹ́ ti mùmìnì sunidi láti mọ̀ pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala afbata al-izzata li nafsihi ó fi ìròyìn al-izza ìní yìí ó fi rinlẹ̀ fún ara rẹ̀ pípé èmi ni ó tún wá lóun fún àwọn òjíṣẹ́ òun bákan ó tún fún àwọn tó máa jẹ́ múmìnì níbí láti mà inú àbí ní pé múmìnì múmìnì gbogbo bó ṣe lè kó rí tí bá ti ń jẹ́ múmìnì ẹni ní pàtàkì ẹni ńláńlá ni kódà kó jẹ́ ẹrú náà ni ọlọ́wọ́ àti sọ́nù kọ́ á ní pé wala ammatun mu'minatun khayrun min mushrikatin walaw a'jabatkum ọlọ́wọ́ bá ní wala abdun mu'minun khayrun min mushrikin walaw a'jabakum ọlọ́wọ́ bá ní mo fẹ́ kó yẹ yín ṣé ẹ rí ẹrú tó ṣe pé ó wà ní oko ọrùn ìgbè tó wà ní oko ìgbèkùn tó ṣe pé ó wà ní abẹ́ ẹrú ó pàtàkì ní mùṣìríkì ju ẹni tí ó jẹ́ mùṣìríkì tó jẹ́ lẹ́bọ tó wà ní òun firi ẹni kí bó ṣe léwu kẹ́ni tó jẹ́ lẹ́bọ tí kò kí ń ṣe mùsùlùmí tó jẹ́ kèfèrí tí kò kí ń ṣe mùsùlùmí tí kò ṣẹ̀sìn Islam bó ṣe léwu kó tó ní àwùjọ kó ní ìtòkó pàtàkì tó kó tóbi tó lójú àwọn èèyàn ìyẹn yẹpẹrẹ ni bẹ́ẹ̀ wá ní gbogbo ẹni tó bá jẹ́ ẹni tí ń jẹ́ ẹni tí kò kí ń ṣe mùsùlùmí ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi irú ẹni kò ní máa pàtàkì ẹni bẹ́ẹ̀ torí wa man yuhinillahu fama lahu min mukrimin ẹni tọ́lọ́ bá ní mo yẹ̀yẹ́ pé ìyẹn yẹ̀yẹ́ ni ta ló ń bò ní wọ́n ṣe lẹ́fọ́ ọmọ pọ́nlé kò lọ́tọ̀ sápọ́nlé ẹni àpẹẹrẹ tó kẹwàá lọ́dọ̀ rẹ ni pé ọmọ ènìyàn ni àbẹ́kọ́ wá pàtàkì kẹ́kọ́ tàbí pé ọ̀wá nílé dú ó ṣe kó dú pẹ̀lú àti ọlọ́wọ́ bá pẹ̀lú rẹ̀ irọ́ bẹ́ẹ̀ wá ni kò gbọ́dọ̀ jiyàn lójú dépò pé ìwà nílé ṣe ń tó yẹ kéèyàn ṣe nínú ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn yàn látara pé lágbájá a ṣe lágbájá ọmọ tó di ìyẹn láńlá ni ọmọ bá tiẹ̀ lọ tí ì bá ti ṣe mùsùlùmí ẹni gbogbo ẹni tí ì bá ṣe mùsùlùmí kò yé tóbi lójú yàn kékeré ọgbọdọ yẹyẹ lójú yẹn ni ọgbọdọ pàtàkì lójú yẹn torí kọlọmọ bá gan sọfọ anáwọ tààlà ń gan jẹkọ yìí wa oníṣẹ rẹ tó bá ti jẹ kékeré tí o sin náà kọlọmọ bá níṣẹ rí àwọn dábàá wọn wúlò jùlọ kọlọmọ bá ní ọlẹ ìkẹkẹl ànàám wọn níṣẹ rí gbogbo àwọn tí wọn ò jẹ mùsùlùmí tí wọn ń sin òòṣà tí wọn ń sin nǹkan míì tí wọn ń pè nǹkan míì lọ́lọ́wọ́ bá ní wọ́n yẹ ìyẹ́ kẹl ànàám bíi dábàá ni wọn kọlọmọ um bẹ́ẹ̀ kódà àwọn tó wọ́ sí ju ẹranko gan lọ ẹni kí wọ́n yẹ̀yẹ́ ju ẹranko gan lọ so onígbẹ́nu eléyìí òun ni agbọ̀dọ̀ tí kò wà nínú àdìsọ́kàn wa ikú tó bá jẹ́ mùsùlùmí kódà bí kò lówó lọ́wọ́ kódà bí kò ní ipò kankan ó gbọ́dọ̀ pàtàkì lára wa ó gbọ́dọ̀ pàtàkì lójú wa ju gbogbo bó ṣe lè wò kí ẹni tí kì í ṣe mùsùlùmí bó ṣe lè kówó kó sọ̀rọ̀ tó bó ṣe lè kó wà nípò tó ẹni tí kò sí nípò tí ó sì jẹ́ mùsùlùmí gidi ó gbọ́dọ̀ jọ wá ní ojú jùlọ àwọn ẹni bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó sọ fún wa pé wọlé amatun mu'minatun ń tẹ́ bá rí ẹrú lóbìnrin ẹrú obìnrin ó dára ó lóore min mushrikatin ju ẹlẹ́bọ lóbìnrin lọ wọlé a'jabatkum kóra wá ti pé kankan ń bẹ lára rẹ̀ tí ń jọ yín lójú ẹlòmíyàn ọmọ tẹ̀lé ara rẹ̀ jẹ yóò ní ẹni yìí oníwèé ni oníkíní kan ni ẹlẹ́kọ̀ọ́ ni onírúkú báyìí oṣù kìíní kan yóò wá pàtàkì rẹ̀ jẹ́ tó jẹ́ mùsùlùmí lọ ọ gbọ́dọ̀ pàtàkì rẹ̀ ọ gbọ́dọ̀ ní pé owó rí bákan bákan kó wa máa wá wúlò ju mùsùlùmí lọ ní ojú rẹ̀ bẹ́ẹ̀ náà láàrin àwọn mùsùlùmí náà bí ìmánì àbí tí wọ́n bá ṣe rí ìdúródédé sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ṣe wà náà lè yẹn máa fi ń fẹ́ràn yẹn òun náà ń pè ní àlùwàlá wẹ̀lbàrà ara yẹn náà ni kí ọmọ kọ́ mùsùlùmí lé kí ọmọ kó yìí bá mùsùlùmí ara pé àlùwàlá wẹ̀lbàrà ni òun náà ni anabi sọlọ sọlọ ó ṣàlàyé rẹ̀ fún wa ó ní ìmánì òsèlè tí ì pé àtikọ́jẹ́ pé ata tó ṣàbùfìlà àti ibi kọ́ máa fẹ́ràn èèyàn nítorí tọ́lọ́ wa tó bọ̀ gẹ́gẹ́ fìlà ọ máa bínú sí yàn nítorí tọ́lọ́ pé lágbájá kí ló tọ́ ń bá jábá yìí á ah, torí pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún kò mú fún ọlọ́run ọba ṣẹ ìdí fanu wa ó mi pé yọtẹ́ wọ́n bá ti kú níbi àìmófin ọlọ́run ọba ọṣẹ́ wọn mọ́ ẹbẹ̀rẹ̀ sí ni padà sotori pé kí ni ọlọ́run bá jẹ́ pé wá pé ẹnì inú alùpùpù alukur'an ó ní láti jẹ́ qawman yu'minuna billah yuhibbuna man hada Allah wa rasulahu walau kana aba'ahum aw abna'ahum aw ikhwanahum aw ashiratuhum aw ikhwanahum ulaika kataba fi qulubihimul iman ọlọ́run ní ẹni rí ẹnìkan tó ní gbàgbọ́ tí gbàgbọ́ ń sì jòkó lẹ́nu rẹ̀ àbí àwùjọ kan tí àwùjọ ti pé gbàgbọ́ jòkó lẹ́nu wọn kẹwàárí wọn mìínú yóò ṣe búùnà man ṣáàdà wọ̀ kàmá wá fẹ́ràn ẹni tí wọ́n máa ń ta kò fi ọlọ́run kàmá fẹ́ràn ẹni tí ń fi ọwọ́ gbà òfin ọlọ́run ọba lójú kódà wá ṣe pé bàbá wọn ni kódà wá ṣe pé màmá wọn ni kódà wá pọ́mọ ìyá wọn ni kódà wá ṣe pé mọ̀lẹ́bí wọn ni wọn ní fẹ́ràn rẹ̀ kò ní fẹ́ràn rẹ̀ nítorí tó yẹ kí yóò fẹ́ràn ẹni tó jẹ́ mùsùlùmí gidi náà ṣéèkù Islam tèmi rahimahullah wọn ni yóò hab a máa fẹ́ràn èèyàn bí kọ́bìrì máa fi hí يحب المؤمن بقدر ما فيه من الطاعة بي عندي ويتلاشى لهم أبي سنة النبي صلى الله عليه وسلم بينما شيء مو بتوسي يقول ما في سنة يبي ربنا ويبغض يوم القر بقدر ما فيه من البدعة يلون دي وتبان بلاري من البدعة náà lè yóò fi máa kórìíra rẹ̀ sí àbí àìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba tó túmọ̀ sí pé níbí ni pé n táà sọ ni pé lillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin ọlọ́ni èmi ni mo ní iyì òjíṣẹ́ mi náà níyì yẹn ni pé nínú tí ẹ gbọdọ̀ ṣe ni pé ẹ gbọdọ̀ máa gbé yìí fún anabi sallallahu alayhi bákan náà al-mu'minin kárẹ̀ tí tí bá ń tọ̀ òun ni pé ń bá máa ń bú mọ́sùkúrà nípa sọ́lá mi sọ pé kí ọmọ ìṣòro àbò lè mọ́sùlẹ́mù fusukun kí ọmọ bú mùsùlùmí lásán gan ìwà ìwà ìwà pòkì ni pépé èébú èébú èébú èébú náà sáré tiẹ̀ sùkọ́ sábà búyàn níbi wá àsìkò búyàn bó o sì wá àsìkò búyàn bó rí yàn kó sá bú náà ni so ńgbòlè ẹ̀rẹ́ ṣe léyìí dá anẹ́bísọ̀ ọ̀sọ́lá sọ pé fùsù ìwà pòkì ni so lèmọ́mìnì mọ̀mìnì gbọ́dọ̀ jẹ́ abiyì tó lọ́wọ́ bá fi ìrìnlẹ̀ fún mùsùlùmí gbàtọ́ lọ́wọ́ ni mo wá fi ìrìnlẹ̀ fún yàn bó ni àwọn ìṣòwò máa dún pé àmọ̀ yẹ̀yẹ́ ní ti ọlọ́wọ́ bá fi iyì fún. bákan náà nínú ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí sẹ́kù islam pè ní rahimahullah tí wọ́n tún mú wá nínú ẹ̀rí tí wọ́n mú wá fún sifatul izza òun náà ni pé nǹkan tó kó níbi yìí òun nípa walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin ọlọ́run bá ń fún wa níròyìn sí pé òun lòun ní ìzà ìmáná tábà wo lóròyìn ọlọ́run amẹ́rì pé ó wọlé aziz òun gangan ní alẹ́ aziz yẹn ti aziz yẹn ni pé ọba abiy alladhi yu'izzu rusulahu onímọ̀ wá ń fún àwọn òjíṣẹ́ rẹ̀ ní iyì àbí mo ń fún wọn ní ìborí wa huwa alladhi yansuruhum òun lọ́ máa ń ràn wọ́n lọ́wọ́ ọwọ́ lẹ́nu yóò ìzù ìbádẹ́ wọlé mọ́mìnì bákan náà onímọ̀ ń fún àwọn ẹrú rẹ̀ tó bá jẹ́ mọ́mìnì lọ́wọ́ ọwọ́ lẹ́nu yóò kọ́ wí ìm onímọ̀ ń fún wọn lágbára tó onímọ̀ ń fún wọn lágbára tó túmọ̀ sí pé ẹ mọ̀ wáwo lónìí tàbá wà wá níbi à ah, kí ló wá dé tó mùmí wá jẹ́ ìyẹ̀yẹ pẹ̀rẹ̀ báyìí ọlọ́run sì ní lillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin pé kí ló dé dé àwẹ̀ wá tí mùsùlùmí wá di ẹni yẹpẹrẹ tó lọ sọ pé àwọn gangan ni ẹni àwọn lẹni àpọ́nlé nínú pé tí mùsùlùmí bá yọ sí àwùjọ ó yẹ kí ẹrù ọmọ bá àwọn tí wọn kì í ṣe mùsùlùmí ni àwọn tẹ bá wò ní òní ẹni pé mùsùlùmí gan ni ó di ẹni tí àwọn èèyàn ní kò ní ìkẹkẹ ọlọ àwọn kò pàtàkì ọlọ àwọn kí ló ń fà oníkẹ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun gangan ó yí kó nínú àyà al tó sọ pé أي وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ọlọ́run ní mo ti ṣàdéhùn àdéhùn mi ọlọ́run yìí sì yẹ pẹ̀lẹ́ ní ìyapa rẹ̀ mo ti ṣàdéhùn yẹtí pé fáadà lọ́wọ́ lẹ́rìn náà àmàlù mi kù ọlọ́run ní mo ti ṣàdéhùn fáwọn tó ṣàwájú yín wà á mílò sọ̀lẹ̀ àtúnyìn tó ń rí bí láì sàkìlì fánà ń fi àrùt àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó máa pàṣẹ lórílẹ̀ ayé àwọn ọmọ pàṣẹ lórílẹ̀ ayé lẹ́yìn náà wala ìbàdìlánà nìbàdìlánà khawfahum àwọn nìbàdìlánà ẹ̀rẹ̀ fọlẹ̀bàdìlánà ọ̀hún nìbàdì khawfin amna ọlọ́run ní gbogbo ìpayà ìfòyà tí ń ṣẹlẹ̀ sí wọn ọlọ́run ní èmi ọlọ́run ọba ń yí padà sí ìfọ̀kànbalẹ̀ fún wọn yẹn ni kí mùsùlùmí wà láyé kí ìpayà ó dé látara kó bá jẹ́ mùmínì ọlọ́run ó yí padà sí ìfọ̀kànbalẹ̀ ni tàtọ́lọ́wọ́n bá ń wá bá wá ní yu'minu ya'budunani wala yushriku bi shay'an ọlọ́ni pẹ̀lú májẹ̀mú wọn ni kí wọ́n sìn mí ọlọ́wọ́n bá nìkan ṣe kí wọ́n sì máa ṣe pẹ̀lú mi omi pé ní tí yóò jẹ́ kí mùsùlùmí kó jẹ́ ẹni fi ẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀ ayé wọn náà ní ká fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀ ayé tó di ẹni tí yóò máa pàṣẹ lórílẹ̀ ayé tó di ẹni àlẹ́ tí ẹ̀ ń tó máa jẹ́ tiwọn ẹ gbàdá àwọn Islam tí mùsùlùmí ti lò kọjá olóyìnbàtà ní sọlọ sọlọ mi lọtà àwọn mùsùlùmí wọn wà ní aziz ẹni adìyí wọn gbà tó di ayé umar ẹ máa wo bí islam ṣe tàn ká gbogbo àwọn oríṣiríṣi ìlú islam tàn ká débi pé ibi tí yìí ṣe ìlú mùsùlùmí ìlú àwọn òyìnbó spain gbogbo ẹ̀ kankan islam ń jẹ́ wọn bẹ̀ turkey islam débẹ̀ kí wọ́n á ti kó débẹ̀ lásán islam ní pàṣẹ níbẹ̀ ni islam pàṣẹ islam pàṣẹ ní spain ẹni fẹ́ ó tó nǹkan bí ọgọ́rùn-ún márùn-ún ọdún ẹ abọ́gọ́rùn-ún mẹ́ta ọdún three hundred years tí pé dáwùlà ìsìlámíyà ni wọ́n ń lò lẹ́ àṣẹ ìsìlámù náà bẹ́ẹ̀ náà tọ́kì náà ṣùgbà tó yá tó di pé oríṣiríṣi bẹ̀rẹ̀ nínú islam tó di pé nítorí àwọn sọ́lá ń gbé wá àwọn èèyàn yí padà bíbíà sufi gbogbo ẹ̀ ó sì di pé wọ́n da gbogbo tí ń jẹ́ ọlá islam tí wọ́n dàrú ní andalus ṣùgbà tó di pé ní tí àwọn tí wọ́n ní ìlú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ níta ẹgbẹ́ wọ̀ bẹ́tẹ́ fi ká pa wọn ẹ ti padà pa nǹkan wọn jì àwọn náà padà wá dìde ìgbà dìde kan náà ọlọ́wọ́ ta wọn ó fi wọn pàdé ara wọn wọ́n já wọ́n gbà lù wọn padà lójú pé bẹ̀rẹ̀ sí ní pawulo mùsùlùmí kò mẹ́nu gbogbo tí ń jẹ́ àwọn turaf ẹni pé àwọn heritage mùsùlùmí tó wà ń bẹ̀ tó bá ń wá àwọn ìlú tó ṣe pé ibẹ̀ ni wọ́n ti kọ àwọn tíra oríṣiríṣi ẹ̀wọ̀n kúrútọ́bà nìsín lára àwọn ìlú spain náà ni lára àwọn Andalusia náà ni kúrútọ́bà tíra ẹni tẹfsir kúrò tó bá ara wọn afa tó jáde nílẹ̀ gbogbo yányá ìlú wọn di ìlú tí ẹsẹ̀ lé gúrò láwọn mẹ́rin mọ́ lónìí tó látara pé kíni látara àìdúró déédéé ìfin tí ń jẹ́ òfin ọlọ́wọ́n ọba kalẹ̀ tí ń jẹ́ iyì ń wá di yẹn yẹ̀yẹ́ ni ẹnìkan bí ọ̀kan náà sọ́lá kíkí ló wá dé báyìí àtàbà ń gbọ́ ìtàn àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá sáájú wa àmọ́ ní pé wọ́n ní mùsùlùmí kíkẹ́ wọ́n ní àwọn náà máa ń jọba àwọn náà máa ń kápá àwọn náà máa ń jẹ aláṣẹ náà máa ń jẹ ogbó ẹ̀ ṣùgbọ́n kí ló wá fà á òun náà wá dá ni pé bá àwọn mùsùlùmí ìjọ ṣe rí sẹ́yìn rí bẹ́ẹ̀ mọ́ lónìí àìrí bẹ́ẹ̀ mọ́ tiwọn náà àìrí bí tí wọ́n rí lónìí òun bá ṣe rí ń gbà òun náà ní ń dá wàhálà lẹ̀ fẹ́yìn lónìí nínú pé ní táwọn ẹ̀tọ́ òun tó fi níyì àtìpáàtì kí ni náà òun náà ni al-iman iman ni so náà ni ọlọ́run bá fi ṣàlàyé fún wa pé àwa mùsùlùmí ọmọ jẹ́ ni yìí òjíṣẹ́ ọlọ́wọ́ ọmọ jẹ́ ni yìí bákan náà ọlọ́wọ́ bá sọ́wọ́ wọ́n tààlà fúnra rẹ̀ ń gẹ́gẹ́sẹ̀ lábí ní máa ń fún wọn. ó túmọ̀ sí pé tó ń kálukú bá dé tó ń kálukú náà ń ṣẹ bọ́ kálukú náà ń dán kúfúrú wò ń kálukú náà tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ bá mọ́ ọlọ́wọ́ dán kálukú dára wọn náà rè tẹ̀ tó bá rí ra náà sùnà ni ẹ máa rí mùsùlùmí lóde òní wọn làwọn dìde àbẹ òlẹ báwọn ti ṣe mùsùlùmí jà kọlá káàgbé ká wọ àwùjọ táàmù títí pé àwọn alẹ̀ báwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí kí a lè hàmọ́ ọmọ lónìí kí ló fà ní pé gbogbo àwọn tí wọ́n láwọn dúndú lè halẹ̀ mọ́ wọn yìí gan-an àwọn gan-an wọ́n ti dára wọn ní kọ̀kọ̀ wọ́n ti dára wọn ní kọ̀kọ̀ so ìrọ̀lẹ́ yìí òun dára bó sáfà ni ó ti dára wọn nítawọn náà ń ṣe làwọn náà ń ṣe gbogbo ẹbọ táwọn ṣe làwọn náà ń ṣe gbogbo nǹkan kúfúrú táwọn náà ṣe làwọn náà ń ṣe ṣùgbọ́n lè fi fẹ́ lẹ́nu gàbà wọn máa sọlọ́wọ́ kàdá yín dára yín pé kẹfìrí àti kẹfìrí ẹ̀fẹ́ bára yín jà ọ̀yá ẹ̀fẹ́ bára yín jà sùn ẹ̀fẹ́ bára yín jà wọn náà so òun ni pé nkí iyì ń wá nì kí wá ṣe pé kò lè padà wá mọ́kànlá ní sọ̀tún làwọn sọ débi pé tó bá yá ń tàtàgàdá al-umam kama tàtàdá al-umam alaykum kama tàtàdá al-akalatu ala qafatiha anábìíní tó bá di àárín kan gbogbo àwọn àwùjọ ayé ìjọ ayé wọn àmọ́ wa dáwọ́lé ẹ̀yin mùsùlùmí lérí bí ó ṣe dáwọ́lé ẹ̀yin lérí ni pé bí ẹni pé èèyàn tẹ oúnjẹ sórí tébù nǹkan ló kàn máa mú jẹ tó ń jẹ òun ò ní lè pé má jẹ mí nígbà bó máa mú mùsùlùmí jẹ nù. à wọn sọ àbá ni àníkílẹ̀ tí náà ya Rasulullah wọn ní sáà kiri ń wọn ni ànábì ànábì ni bal antu kufur. ولكنكم يعني ولكن كثرتكم كغزاء السيف أنا بني أقوى بكى àmọ́ pípọ̀ yín yóò dà gẹ́gẹ́ bí pípọ̀ ìfòfó eré odò ní fóòmù tí wọ́n bẹ lórí odò ṣé fóòmù náà ó tó láǹfààní kankan bó ti pọ̀ tó sódì lùlù tí wọ́n bá fọ́ gba báyìí yóò kàn lọ. wọ́n wá ní à kí wọ́n ní táwa ṣe ànábi ní wọ́n ní kí ni wàá fà ànábi ní aliwahan ní tí ó fà ní pé ẹ lẹ ọ̀yọ̀lẹ̀ wọn ni kí ni ó fa wáhánu ànábi wa ni alwahan òun náà ni karahiyatul maut wa hubbu dunya ànábi ni tí ó fa ni pé ẹ kórìíra ikú ẹ nífẹ̀ẹ́ kú lẹ́yìn náà wà á fẹ́ràn ayé fi ayé yọ pọ̀ wọn tó fẹ́ràn ayé jù lónìí àwọn àfààní tẹ́bà wọn tí lọ́mọ́tò láńlá jù lónìí ọ̀dọ̀ àwọn àfààní pọ̀ sí gbogbo mọ́tò tó lówó lè lò táwọn oníṣẹ́ ti ń ṣe òlè lò náà ni àwọn afọ́mọ wákàtí tí lò ẹ dákun gbàtọ́ ẹ fẹ́ni tí ó pè kó nu ayé nǹkan ló ti mú ló ti ló ti wẹ̀ sínú ayé yẹn yìí ló ti kiri bọ ayé yẹn yẹn kí ló fẹ́ pè má kúrò àti bá ń sọ ayọ̀ nígbọ́ kò ní dáná pé òkúrọ́ tẹ bá rí kí tọ̀lọ̀ lé pàṣẹ kínní òkúrọ́ tẹ bá rí mọ́tò bú tọ̀lọ̀ lé rà nísìn òkúrọ́ tẹ bá rí kíní kan tọ̀lọ̀ lé sí so wọn mọ̀ ní irọ́ ní ìtẹ́kùlá o lòún fún wa ìtẹ́kùlá rọ́ o àwọn tó kọ́ gbáyàn lóṣù kaba fàáfà náà sì ni tó ntẹ́kùlù àlọ́fẹ́ sí ma tó òun ni pé wà tí ó kàn di ibi tíátà lórí àwọn èèyàn ni wọ́n kà máa gbọ́ pé bá a fi ká gbádùn jìnnì ká rẹ́rìn tó kí a bá kí ni ẹ̀ tó bá ní ẹ̀ ẹ̀jọ́ mọ́ta rẹ̀ ẹ̀ tó sì yàwó ń jẹ́ ní ọlọ́mọ yìí mílíọ̀nù tó náà kálí káwọ́ bẹ̀rù ọlọ́run ọlọ́run wo so òun ni pé in tí ó fa nù wọ́n ní tí ó fa ni kẹrẹ iye tó lọ́mọ òtún ọ̀ṣun bìtúnìyà nkálukú fẹ́ràn ayé lẹ́yìn nkálukú ò tí òní fẹ́ kú tẹ́ bá ń gbọ́ gbogbo àdúrà wọn àdúrà má kú ni ọlọ́mọdé akúsójú wọn ọlọ́mọdé akúsójú ọlọ́mọdé ọlọ́mọdé awọlé awọlé wọ̀ọ́dé ọlọ́mọdé ajáde jáde àyè ọlọ́mọdé awọlé àjáde ọlọ́mọdé ajáde àyèwọlé padà sílé ọlọ́mọdé àtúrú ojú ojú kúsú bó tún ojú ojú orúkọ ojú bó lójú kú ọlọ́mọdé kéré fọwọ́ kú ọlọ́mọdé ayélujára kú ọlọ́mọdé àtẹkẹlẹ kú wọn ò sáfẹ́ kú iná ni ọlọ́mọdé akúkú omi ọlọ́mọdé akúkú iná ọlọ́mọdé akúkú adẹ́ǹtì kí wá ti pẹ́nu lásán wọ́n tún fi ògùn ṣe ni táwọn fẹ́ kú ẹ bá wọ́wọ́ rẹ̀ òka ni òka mọ́kù náà ni ẹsẹ̀ rẹ̀ òka náà ni ọrùn rẹ̀ mọ́kù náà ni ìdí mọ́kù náà yóò di gbogbo ẹ̀ síbẹ̀ ọ̀fẹ́ kú yìí náà ni. so ìyá nẹ́bìsọ̀ lọ́wọ́ sọ́la ó ní tí wọ́n máa fa lílẹ̀ fún yín lẹ́fì máa yẹ pẹrẹ láwùjọ. tó ló fà tó bá ti di pé ó ká tó bá ti di pé ẹ lọ lè dì máa yé kankankankankan nígbà náà anabi sọ̀rọ̀ sọ́lá sọ pé ẹ̀rẹ̀ ìdákadà ayé àtòbẹ̀lẹ̀ àyìnà ní àdìsá anabi mìíràn anabi nígbà sọ̀rọ̀ pé nǹkan tó jọ inú ojú òun náà ni tàbí ayé àtòbẹ̀lẹ̀ àyìnà pé pé owó jọ inú ojú débi pé kò sí lẹ́ǹtẹ̀ lè wá owó dé kúrò àwọn aṣọ pé kẹ́ ẹ máa lọ lè ra ọjà èlé kẹ́ ẹ máa fún yàn lélẹ̀ kẹ́ ẹ máa gbélé kò ní ní yín lára nítorí pé sáfẹ̀ wá owó yìí náà ni kí n ò n ta fún ọ lápèjúwe èyí ń ta ansẹ̀t ẹnìkan wà wá ó fẹ́ mi ni o bọ̀t kò ní wá yáwó na wà ní ni wà ní fifty thousand lápèjúwe ló wà ní fifty thousand tí ó ti mọ̀ pé n fẹ́ nìyẹn nídìí fifty thousand náà lọ ọ fifty thousand àmọ́ ara padà lọ́kọ̀ rẹ̀ thirty thousand kú thirty thousand fún tó bá ó wá dání two thousand padà ó rajà ní o iná ń pè ní àlàyé anabi ni o tó wá pé ẹ bá ti bá dé mu pé ó ti jọ yín lójú bá ń pé kò sí ọ̀nà tẹ́lẹ̀ fi wọ́n máa wà á kọ́sítọ́m àdínàbẹ̀ lùbákọ́rọ̀ tálẹ̀ bí ni tó wá jọ yín lójú òun náà ní irú màálù kẹsà dì má kẹ iṣẹ́ òwò iná ní ọjọ́ jọ yín lójú ọ̀nà tó wọ́n fi jáde anabi ni sallallahu alaykum zullan wọ́n ní anabi ni ọlọ́wọ́ bá yóò da ìyẹpẹrẹ lùyìn ní mòmìnì ẹ di ẹni yẹpẹrẹ tó fi pé yẹnì láyé ń zé ìwú ṣé anabi ni kankan kò sí tó lè gbé kó tó lè gbé ìyẹpẹrẹ ń kó hàtà tọrọjẹ ìwú ìlà ẹdí nìkan àfi padà sídìí ẹsẹ̀ yẹn mẹ́kẹ́ gbogbo yẹpẹrẹ tó ń kálukú yẹpẹrẹ lónìí tó pé mùsùlùmí di ẹni yẹyẹ lágbàáyé láwùjọ ìsìnkọ́fà ju pé àìlo ìdíjẹ òfin ọlọ́wọ́ ọba mọ́ àìmú ẹ̀sìn ọlọ́wọ́ ọba lọ́wọ́ sódàkùn bóun ni ẹni tí kò kí ń ṣí tó akéwì gbogbo àná ìfẹ́ bá jẹ́ àrùsùn náà lápapọ̀ tí akéde akéde àfúnà bá ń sọ̀rọ̀ sọ́lọ́ mú wa bóun lè rùsí ní ọba gbogbo tó bá jẹ́ kèfèrí tán rí wọn bó ṣe líle mìíràn rí bí wọn náà rí wọn náà rí bí wọn náà wọn bá wọn àmọ́ mọ̀ pé àwọn eléyìí náà kọ́ yàtọ̀ láàrin àwọn kìnìyà àwọn náà sì mọ̀ kọ́dà so ó ti mọ̀ ó ti mọ̀ páwọn eléyìí àwọn òkàn ìsinmi ọlọ́bẹ̀ yọ lélẹ́yìn bá ẹjẹ́ ká mú un ká ti wọ̀ bẹ̀ bá ti rí àwọn wọn mú náà ni kí gbogbo rí ẹ wọ́n bá ní gbogbo rú ìpínlẹ̀ àwọn náà mọ̀ kan pé hmm, àwọn wọn ò ní létí kó gbogbo ṣe rí nù kí gbogbo wọn wá ní àwọn kan gba wọn fẹ́ gba dùkán bẹ́ẹ̀ sọ àwọn mùsùlùmí kan wá yarí pé àwọn tó ń nílẹ̀ wọn wá yarí pé àwọn onígbà wọn kúrò àwọn jọ àwọn ẹlẹ́ àwọn ẹni tó ń ṣe bíi mss kínní òun ni wọn ní àwọn onígbà gbélé àwọn ni so wọn dàbí pé wọn ṣàjọ ń fa pẹ̀lú àwọn tí wọn kì í ṣe mùsùlùmí gbàtú wáyé ọ̀rọ̀ pé ibi àwọn ẹ̀sẹ̀ àwọn tó ń ṣe mùsùlùmí kọ́ chọ́ọ̀chì sínú ilẹ̀ àwọn mùsùlùmí ni chọ́ọ̀chì wọn wá jóná kí n sọ báwọn náà chọ́ọ̀chì ń jóná wọ́n wá ní ipe àwọn kan ní àwọn kẹfín sí mùsùlùmí gangan lára àwọn àgbàlagbà lùlọrin yìí náà ni wọ́n wá invite àwọn tó ń jẹ́ àwọn brother mss wọn wọ́n á ní gbogbo ọkọ lè torúkọ wọn sọ́dọ̀ pẹ́yìntì wa wọ́n á lè torúkọ wọn sì kọ fún nọ́mbà wọn tòyó dibijọ́ kẹta báyìí láti di ọ̀dọ̀ àwọn wọ́n ti ń pè ẹnì kọ̀ọ̀kan láti ẹsẹ̀ service wọ́n ń pe ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú nọ́mbà rẹ̀ pẹ̀lú kọ rẹ̀ bí wọ́n lágbájá làkà gbogbo àwọn tọ́lí kọ wọn wọ́n invite gbogbo wọn. so wọ́n padà wá di tẹ́tí pé pépà tí àwọn korúkọ sí òun wọ́n á rí lọ́dọ̀ àwọn ìṣẹ̀tún bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ pé lágbájá ni wọ́n á lè bá wọ́n á ẹ òun fún wọn náà àmọ́ wọ́n bí òun ní kankankan so òun ti àlè fún ní kẹ́yìn báyìí tó wọn pé a sọ kótókótó sùúrù àwọn yìí náà ni wọ́n sọ pé ọmọ ẹmọ gbọ́ ọmọ ìyá àwọn àwọn kìnnì kan ẹlẹ́sìn kejì àwọn ẹ̀sìn wọlé kúrò pé méjì ìlànà oníjẹ́ báwọn ẹ̀sìn pé méjì sọ̀rọ̀ nígbà tí mùsùlùmí èso ọmọ ìyá yẹn tó èso ọmọ ìyá yẹn ò ṣe ẹlẹ́sìn kejì tó mùsùlùmí lọ́n ti ẹ̀ àwọn náà lọ́n ti wọ́n ni. sọ òun ni pé bí tí mo ti lọ gan ni pé àníṣe sọ́lá mi pé ọlọ́wọ́n yóò máa jẹ́ pé mùsùlùmí ọmọ wọ́n bá ti ní òtẹ̀lẹ́ aṣọ lọ́wọ́ bá mọ́ sallallahu alaykum zullan ọba tó kúrò ní mọ́ fún yẹn níyì yóò wá pààrọ̀ iyì o yóò wá da ẹ̀tẹ́ yóò wá yí ẹ̀yẹ́ yàn àmọ́ nígbà tó ń kálukú tí wọ́n bá lẹ́nu pé yóò ah, mọ̀ tẹ̀lẹ́ aṣọ lọ́wọ́ kọ́ra fún gbogbo ayé ó bàjẹ́ irú wọn sì ni ó sì máa jẹ́ ẹni tó máa dá níyì o sọ náà ni ònkútórí ònkálukú òkútórí oníkálukú sọ ọlọ́wọ́ bá náà olóhùn òfin oníkálukú níyì náà táyì tàkùn fi máa èyí tí ó tún jẹ́ ẹ̀rí nínú ìròyìn tí sheikh islam tèmíya tí wọ́n fi rinlẹ̀ fún ọlọ́wọ́n ọba níbi anisa sọlọ́m ti fi rinlẹ̀ nípa àwọn náà ní sifatul izza wọ́n mú ẹ̀rí ni wá ikú qala fa bi izzatika la ughwiyannahum ajma'in nínú pé ọ̀rọ̀ tí Iblis tó sọ nígbà tí ọlọ́wọ́n bá ní òun bínú sí i pé tọ́lọ́wọ́n bá ní kí ash ó tẹríba fún nabiyullah adam alayhi salam tó kọ̀ tó lòun ní tẹríba ọlọ́run á ní mo bínú sí ọ oníbẹ̀rẹ̀ ni ọlọ́tẹ̀hún lọ́rùn gbé fi hùn kalẹ̀ ọtẹ̀mí lọ́rùn ó ní khalaqtani min nar wa khalaqtahu min tin ọdẹ mi láti bí ná ọdún láti bí ẹrọ̀fọ̀ wọ́n á ní kí ọmọ tẹríba fún a ah, ọtẹ̀mí lọ́rùn ọlọ́run ní innaka yẹni ẹ̀yẹni eh, أني إنك من mi náà إنك أني أني أني إنك من ال ní ìnáka إن إن إذا لا أنا مكوف بلاد يعني تني خلقتني من تين وخلقته من نار قال أنا خير منه خلقتني من تين وخلقته من نار قال اخرج فإنك رجيم هون يا جدي olú àlùjáná ó di ẹni ẹni rọ̀jìm níta gbégi rẹ̀ sí kẹ́ wọ́n ní qala qala rabbi unzurni ila yawm al-qiyamah wọ́n ní fa innaka minal munzirin qala rabbi unzurni ila yawm yub'athun wọ́n ní ọlọ́wọ́ bá lọ́mi lára jíkì máa bẹ láyé díjọ́ tó fi padà gbé wọn dìde wọ́n ní innaka minal munzirin wọ́n ní mo gbàdúrà rẹ̀ ń fi ọkàlẹ̀ òní kú gbàtó sọ yóò tán ó tún ní mo tún bá béèrè béèrè kejì qala fa bi izzatik ó ní mo bẹ̀ wọ́n lọ́rùn pẹ̀lú Akbar ọba ọba aziz ni fọlọ́run ọba ní agbára ó jẹ́ ọba pàtàkì ó jẹ́ ọba bíi ní mo fi ìzà rẹ̀ mo fi pàtàkì rẹ̀ mo fi iyì rẹ̀ mo fi dúra mo fi bẹ̀ wọ́n la ugu yẹn na ń gbogbo ọmọ ènìyàn yẹn yá mo fẹ́ sọ wọn nù ní sọ wọn di àná. قل لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمائلهم وعن أيمانهم ولا تجد أكثرهم أكثرهم شاكرين ó ní màá ní màá yọ sí wọn níwájú ní di wọn ní ẹ̀yìn tó bá wájú èmi ni wọn bá mọwẹyìn èmi ni wọn bá lọtún èmi ni lọsì èmi ni ẹni rí ọkàn nu ọjẹ ọ̀pọ̀lọpọ̀ wọn níjẹ ní tí wọn dúpẹ́ fún wọn lọ́wọ́ bá so eléyìí ni àwọn páńpẹ́ ṣetán tó là kalẹ̀ fún mẹdámẹnìyàn ikú ibẹ̀ bá lọ wájú ìdẹ̀yìn ìbẹlẹyìn ìdẹ̀yìn lọtún ìdẹ̀yìn lọsì ìdẹ̀yìn náà ni mùsùlùmí gbọdọ̀ mọ láìkì sí ní gbogbo ìgbà kó mọ gbogbo àwọn ìdẹ tí ṣèitán tó dẹ kalẹ̀ wọ́n ní la ogun ya na ọm ajma'in gbogbo ọyanya mo fi títóbi rẹ mo fi búra àbí mo fi bẹ̀ ọ́ gbogbo ọyanya mo fẹ́ sọ̀rọ̀ ní àná ọlọ́run bá ní à ẹni illa ibadaka illa ibadaka minhum al-mukhlasin tọ́ olùfọ́gbọ́n ni wọ́n lè máa kó àná àmì tó bá jẹ́ al àwọn tó wájú pé wọ́n ń ṣe àfọ̀mọ́ àfọ̀wọ́mọ́ ìgbà míì àbímbí rẹ̀ wáyà nù al-mukhlisin àwọn tó máa ń fọlọ́wọ́ bá má tó ń ṣe ìbáàdà àwọn nìkan fọlọ́wọ́ tó wọn ṣẹ́ bọ́ nípa àlòlẹ̀ káwọn eléyìí wọn bọ́lá ṣọlọ́ra yọnu bí sáfẹ́ ló ń bẹ̀ wọ́n ní fábẹ́ exotic wọ́n ní pé èṣù gẹ́gẹ́ fúnra rẹ̀ ó fi rẹ̀ lẹ̀ ipe ọlọ́wọ́n ọba anáwó mọ̀ọ́sùf bẹ̀lẹ̀ ẹ̀ẹ́dà ipe ọlọ́wọ́n ọba tí àmọ́ pẹ̀lú ẹ̀ẹ́dà ni wọ́n ní pé sábà ń sọ pé àlẹ́ ẹ̀ẹ́dà ìpàtàkì àbí ìníyì sífàtún zàtìyàtún lahu àwọn ìròyìn tó ṣe pé ìròyìn tí máa ń bẹ lára ìròyìn zàtù ọlọ́run ni ìròyìn zàtù ọlọ́run ọba ni ìròyìn tá a máa rí ní ara yẹn anna amina sífàtì mu láàbù mẹlẹ mọ ìròyìn tí máa ń bẹ lára yẹn ni tó bá lè yẹn pàtàkì ìyẹn sọ pé ìpàtàkì rẹ ti wà ń lé pàtàkì náà máa ń tẹ̀lé yẹn kí wọ́n sí ẹ bá dé ni tí wọ́n ní ẹ̀yẹ́ ńláńlá ni gbogbo tó bá dín lẹ́mọ̀ rí pé ńláńlá òun bẹ ní ara rẹ̀ nítorí tó bá ti ya ẹ̀yẹ́ náà ńláńlá òun kù ní ara rẹ̀ ni sọmọlá ọba subhanahu wa ta'ala ìtóbi yẹn àbí ẹ̀ríza àwọn ìpàtàkì gbogbo gbà láàbìmọ̀tò ńlá gbogbo gbà ní lọ́mọ wà pẹ̀lú ọlọ́wọ̀n bá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nínú alukur'an ó wá mú àwọn ẹ̀rí wá lọ́nà oríṣiríṣi àmọ́ ìdíṣe inna Allah lahu wal azizul hakim ọlọ́ni èmi ọlọ́wọ́ ọba lahuwal aziz ẹni kò gbé wá ní yẹnì ìgbé sífà ọ̀dọ́mbẹ̀ níbi ìròyìn ìròyìn kò pé alaziz orúkọ alaziz òun ni ọba akayakaya bóun lọ́ba bíi alhakim òun ni ọba ọ̀jọ̀gbọ́n níbo ni ọlọ́run tó ní innahu huwal azizu alhakim ọlọ́run ní èmi ni aziz ọba kayakaya ọba ọ̀jọ̀gbọ́n gbòmí ò tó ní wàhùwal azizu alhakim. فسمى الله نفسه العزيز في في الآيات كثيرة الله أبا دارك على رأي هون أبا عزيز أبا تون كايا وكذلك ذكره باللفظ الفعل أبا مين قل صوني إشي إشي وما نشي إلو أنه ليس يعويل كوي ولله العزة والرسول وللمؤمنين بمي الله واني oni tẹ́gbọ̀n pé ara iṣẹ́ tọ́lọ̀ ọba máa tún ṣe ni iṣẹ́ àlẹ́ ọlọ́run bí tó ní kúlẹ̀ ọmọ malik al-mulk tuuti al-mulka man tasha wa tu'izzu wa tanzi'u al-mulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha ọlọ́run ni wà nábì sọ fún àwọn èèyàn kó ṣàlàyé fún wa pípé malik al-mulk kúlẹ̀ allahumma kọ́lọ́wọ́ malik al wọn ni ọba tó kágbá gbogbo ọlá tuuti mulka man tasha ọba bá wù ọ ní ọlá wàtẹ́ǹzì ìmúlkà mi mà ń tẹ̀sà ó sì máa ń gba ọlá lọ́wọ́ ẹni tó bá wù ọ́ tó ìzú mà ń tẹ̀sà ọmọ fẹ́ tó bá wù ọ́ lè yí wàtúndínlù mà ń tẹ̀sà ó sì máa ń yẹ̀yẹ̀ pẹrẹ ó yẹ pẹrẹ tó bá wù ọ́ lọ́wọ́ bá so ó mi pé lára iṣẹ́ tó wọn bá máa ń ṣe òun náà ni alẹ́ ìzà ṣùgbọ́n náà ọlọ́wọ́ bá máa ń gbé wá ní ismul fẹ́ẹ̀lì orúkọ iṣẹ́ ọlọ́wọ́ bá ní wàlẹ̀ láì nínú nǹkan tí yẹn tó wà máa ń ṣe kí a fẹ́ láǹfààní níbi fífà yìí fọlọ́wọ́n ọba ọba bíi ni òun ni pé nínú nǹkan tí yẹn máa fi ń búra wọn náà ni kí n fi ẹ̀yìn ọlọ́wọ́n ọba kí n fi búra kí n fi pé mo fi ẹ̀yìn ọlọ́wọ́n mo fi búra kọ́dà nígbà mi yẹn máa fi ń bẹ ọlọ́wọ́n ọba tí wọ́n fi bẹ ọlọ́wọ́n ń bẹ àwọn àtikára nípa sọ́lọ́m anábì ni alùkàbẹ̀ ẹ̀yìn pẹ̀lú iyì rẹ alẹ́rìílá tọrọ tó kẹ́nìkan ò lè sọ pé o fẹ́ ríru rẹ̀ mo bì ọ́ pẹ̀lú ìpàtàkì rẹ kẹ́nìkan ò lè fẹ́ nírú ẹ̀ ṣùgbọ́n bákan náà yẹn ti búra ẹ̀wọ̀n gbogbo nǹkan tí yẹn máa ń mọ̀ tí yẹn máa fi ń bẹ ọlọ́wọ́ bá ní tí yóò fi pa gbogbo àwọn àwọn àdúrà ló dára dán táwọn yẹn máa ń ṣe tọ́lọ́wọ́ àfi pàtàkì rẹ mo fi bì ọ́ mo fi iyì rẹ àfi bì ọ́ ẹ̀hẹ́n iyì òun náà máa fi ń bẹ ọlọ́run ọba bẹ́ẹ̀. ṣùgbọ́n kan náà nínú tí wọ́n tún máa fi ń ti àlẹ́ ìzà tí wọ́n tún máa fi ń ṣe ìyẹn tó lè fi ìyẹn lè fi búra ipe mo fi ìzà ọlọ́run ọba wà ìzà tó rọ́bì mo fi ìyẹn pàtàkì ọlọ́run mo fi búra. irú rẹ̀ náà àmọ́ kò sí wa lẹ́tọ̀ọ́ kó ṣe pé kí wọ́n wá ní pẹ́ẹ́nìkan pàtàkì kí wọ́n á máa ní mo fi pàtàkì lágbájá mo fi bẹ ọlọ́run àmì òfin yìí lágbájá òfin bẹ́ẹ̀ lọ́rùn so ọlọ́wọ́ bá ní ọba tó yẹ kó fún un kò tún nídìí kò tún máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá tọ́lọ́ bá nídìí ẹni yóò ṣàlàyé fún pé kò fi bẹ́ẹ̀ hùn mọ́lọ́wọ́ bá sọ́wọ́n wàtá aláfúnra rẹ̀ gángan òun ni ó ṣàlàyé fúnra rẹ̀ wípé nǹkan bá bẹ́ẹ̀ mi ò orúkọ mi àtàwọn ìròyìn mi gángan oníkẹ́tù bẹ̀ mi ọlọ́wọ́ bá ní walillahil asmaul husna fad'uhu biha lára ìròyìn ọlọ́run alára nípa àwọn àzízu yìí inú nǹkan tí yẹn máa fi ń bẹ ọlọ́wọ́n bá ní. ṣùgbọ́n kan náà kò wá lẹ́tọ̀ọ́ kí yẹn tún sọ pé èèyàn tún búra yẹn lè búra pẹ̀lú ìzà ọlọ́run ipe aqsamtu bi izzati Allah mo búra pẹ̀lú pàtàkì tọ́lọ́wọ́n bá pàtàkì àbí pẹ̀lú iyì ọlọ́wọ́n bá ṣùkọ́ alẹ́ kan kí wọ́n máa fi pàtàkì ẹnìkan búra àbí iyì ẹnìkan àbí àpọ́nlé tẹnìkan tó mo fi búra turu rẹ̀ ó ṣẹlẹ̀ níbẹ̀ ní tí ọlọ́wọ́ bá ń sọ nípa àwọn ìjọ fìràhàn tí fìràhàn pàtàkì lójú àwọn èèyàn débi pé wọ́n ti fi ń búra bẹ́ẹ̀ ni ìwé náà ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa náà dé o ń ṣẹlẹ̀ o tó pé pàtàkì táwọn èèyàn pàtàkì lójú àwọn èèyàn wà láyà ń fọ́n búra ẹnìkan bẹ́ẹ̀ lóun lọ sí lékéwù kan ní àwọn lékéwù lẹ Yorùbá yìí náà ni ẹnìyẹ ti dúró ń súná nìsín oníjọ́ ló wò pé a àwọn èèyàn ń ṣe ẹbọ pẹ̀lú àwọn bàbá yìí nígbà táwọn wà ní ọ́fíìsì time exam tó ẹ ọmọ tó bá ní kátó dáadáa tó ní writing àwọn afáàlẹ̀ kí wọ́n máa ń lò wọ́n pé kàn wá bá wọn fílẹ̀ rẹpọ́sì fún kàn bá wọn ó ní wọ́n á pè wọn sí ọ́fíìsì ní àwọn tó ń tà ń ṣẹ́ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kan ó ní bá wọn fáyẹn gbogbo wọn ti dé wọ́n ti jòkó wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ inú bẹ́ẹ̀ nìkan ìsọ̀rọ̀ kan báyìí ló bá ní rọ́lọ̀ nǹkan àfáwọn ni ní ìparọ́ ó ní ránṣẹ́ wà láì ó ní wà láì ó ní à àlóhùn parọ́ ó ní wá kálọ kálọ bí sàárè bàbá irọ́ lòun pa o ẹjọ́ ajẹ́ wọ́n pé irọ́ lòun pa lóòótọ́ tó kí ló fà ni pé bàbá òun pàtàkì lọ́dọ̀ rẹ̀ kò lọ lè búra rọ́ọ̀mù bí sàárè rẹ̀ kò lè lọ so òun pé àwọn èèyàn irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣáájú bàtà wọn bá ń sọ ní sọ́ọ̀tù ṣọ̀hárà àyà forty four onígbà tí fa alqaw ìbára òun wà ìsíyìhùn fa alqaw ìbára òun wà ìsíyìhùn wà kọ́ọ̀lù bẹ̀ ìzẹ̀ ti fìrà áwọn iná lànàṣìlò lọ́gọ́ọ̀lì hùn. yẹn nígbà tí àwọn tí wọ́n ń jẹ́ òpìdá tí pẹ̀lú anabi musa alayhi salam talibu musa fi mùjíza tó lọ́wọ́ bá fún tó fi hàn fìrà áwọn fìrà áwọn wá ní ẹlọ́lẹ́ pé àwọn táwọn náà mọ idán pa kẹtù wọn palẹ̀ fa alqaw hibalahum wa isiyuhum wọn bá ń ju àwọn nǹkan idán wọn yẹn wọn ń ju kalẹ̀ bàtà ń ju kalẹ̀ tó di pé títí fẹ̀yìn títí ànábì Musa tó ń ju tẹ kalẹ̀ nítorí jáde lẹ́nu wọn ni pé bẹ́ẹ̀ ẹ̀zá ti Fir'aun àwọn búra pẹ̀lú bí Fir'aun ti pàtàkì tó lọ́dọ̀ wáyé àwọn fẹ́ẹ́ ẹ̀zá Fir'aun àwọn fi búra inna la nahnu al-ghalibun àwọn ènìyàn sọ kìlọ́ náà pàtàkì lọ́dọ̀ wọn débi pé wọ́n fi ń fi pàtàkì rẹ̀ wọn wọ́n fi ń búra ọ̀dọ̀ ọlọ́wọ́n ba náà ni kí wọ́n pàtàkì lọ́dọ̀ yẹn débi pé ìyẹn tó wá ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ba fún un tùrú ẹ̀ à ń kúnlẹ̀ à ń tẹ́ kọ̀kọ̀rọ̀ ibi tí ó ti gẹ̀tì ẹ̀ nu ní ti gẹ̀tì pé ẹbọ náà ni ó lè jẹ́ ẹbọ kékeré ó lè jẹ́ ẹbọ láńlá ó lè jẹ́ ẹbọ kékeré ó lè jẹ́ ẹbọ ńláńlá ẹ wo nítorí kò síbi yẹn ṣe lè wà lọ́dọ̀ èèyàn èèyàn tóbi èèyàn pàtàkì lọ́dọ̀ yẹn nínú ẹ̀mí rẹ̀ pé lágbájá èèyàn ńláńlá ni àwọn tó fẹ́ lè mú pàtàkì nínú ẹ̀mí rẹ̀ tó wá di pé ẹ̀tọ́ kan nínú ẹ̀tọ́ ọlọ́run ọwọ́ akùn ó di ẹbọ sùdí sì máa ń ṣẹlẹ̀ nu bẹ́ẹ̀ lérí ẹnìkan ní ìsìnkú lọ́dọ̀ ọba lọ́ba tó jọba àlù kan kọ́ wá kó mọ kúnlẹ̀ kó ba náà torí tí wọ́n ké wọ ọ̀yẹ́ yẹ̀yẹ́ ní ọ̀yẹ́ yẹ́ lọ́dọ̀ mi. tó bẹ́ẹ̀ náà ni ìyín tó fi lè jẹ́ iná ni yìí wọ́n fi máa jẹ́ pé ẹ̀bùn ni àwọn tó wáá pẹ́ ní tọ̀ ìwọ́n kéwọ́ pé tọ̀ ẹni yìí kékeré pàtàkì rẹ̀ bóyá bíi bàbá sọmọ lápìjú rẹ̀ tó pé yín tó ti mọ́ra ni tí kí kí ọgbẹ́ bá ti kí ọgbẹ́ ẹ kárọ̀ àwọn olóòtú lọlẹ̀ fún yóò tẹ̀ fún ọmọ rẹ̀ kọ́ torí bó ṣe dà ládàá ẹ̀ lọ́n ló ní kíní tó ti dà ládàá ti máa yín náà títẹ̀ ẹ̀tọ́ tọ́lọ́run ni sòtú àìpẹ́ bá di pé mò ń bẹ̀rù rẹ̀ mò ń páyà rẹ̀ kọ́ mọ́ ká bú fún mi àbí kọ́ mọ́ ràn mí lé máa kọ́ ẹ̀bọ̀ra ńlá ni tuntun yóò yí ọ̀pọ̀lọpọ̀ náà ní ilé yìí káwọn afáàsì máa ń ṣàlàyé náà ni sheikh islam sheikh islam muhammed bin abdul bàtà wọn sábà yìí nípa sujud wọn ni al-inhina wal-ruku' was-sujud haqqun lillah wa sarfu li ghayrihi wọn ni àmọ́ sarafa li ghayrillahi wa huwa mushrikun kafirun. ọ̀rọ̀ tó kílíà ni nínú ọ̀rọ̀ inú fíra ṣe mọ́ọ́dọ̀ Abdul Wahab tó kílíà tí ò rújú njẹ́ mo wá rọ alùsùn náà lójú ń belé ìyàn ayé mi bẹ́ẹ̀ sì ní nǹkan kọ́kọ́ àwọn kan tóbi lójú àwọn èèyàn ẹ̀yìnzá pẹ̀lú tó bá jẹ́ mùsùlùmí tó jọ́ súnà gidi òun náà gbọ́dọ̀ pàtàkì lójú wa ẹni bá sọ yúnà kìtú èso súnà tí èso mùsùlùmí gidi tí èso kíní gidi kò gbọ́dọ̀ pàtàkì lójú rẹ débi pé wà ní pé dúnwájú àwọn lágbájá o ah wọn bàbá kíní ìdè dúnwájú kí lóde dúnwájú wọn fún. so òun ni pé alẹ́ ẹ̀yìnzá àwọn ẹ̀yìn àwọn ìjọ Fìràwọn wọn fi ẹ̀yìnzá Fìràwọn wọn fi búra pé ah kìlọ́ wa o eh, so ah àfikàbí àfikàbí àfikàbí búra kò sí ní tọ́nà padà wá di pé ọ̀yẹ̀yẹ̀ wọn yẹn pé tanvin wọ́n gbé ẹ̀dá wọ́n gbé tóbi so ó ní pé nínú tí a gbọ́dọ̀ mà ní ká mọ̀ kọ́ ọba subhanahu wa ta'ala òní ọba al bákan náà lọ́nà sọ́bọ̀ mi fẹ́ rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين سورة الصفات الله باني سبحان ربك مما فولون Rabbul Izza pàtó ṣe pé òun gangan ló ní táǹpẹ̀ ní Izza táǹpẹ̀ ní iyì òun ló ní pàtàkì òun ló ní àmà yasufun ọkọjá gbogbo àwọn ìròyìn tí àwọn aláìmọ̀ Ọlọ́run tó fi ń ròyìn Ọlọ́run ọba Ọlọ́run ọba kọjá rẹ̀ so wasalaamu alal mursalin sheikh usaimi rahimahullah wọn ni Ọlọ́run ọba wa ní ìkẹ́ Ọlọ́run kọ máa bá àwọn òjíṣẹ́ mi tó ipá gangan ni wọn mọ ìròyìn mi ni wọn mọ pàtàkì mi Ọlọ́run walhamdulillahi rabbil alamin wọ́n tún wá dúkọ́ fún àlẹ́ fún ìmí ni gbogbo àgbáńlá yé tó ní pé àlẹ́ ìzà tó máa ń rabbil ìzà máa ń malikul quwwa ẹni tó ní agbára wal istita'ati kullu marbubatun lillah gbogbo agbára gbogbo èmi ni mo ní kápá gbogbo tó bá lóun ní kápá òun lágbára mo ta gbọdọ̀ mọ́ ni pé àbí agbára ọlọ́wọ́n ọba lọ́wọ́ tó tẹ́lẹ̀ kí bá lóun tóbi ní ìsìn ní ọ̀fọ̀ ọ̀kọ́lẹ̀ gbogbo tó bí o ṣe kéwọ́n yóò di ẹ̀yẹ ń yọ yìí ó ti gbọ́dọ̀ gbé jìnnà jìnnà jìnnà jìnnà ẹ̀ máa fa alápá kọ̀tọ́ ẹ̀ láwọn bàbá bàbá tẹ̀ lọ́lé ń ké bá tẹ̀ ń sáré lọ́lé bá kán gbà yín kán là yín ẹlòmíì gbogbo gbé sí ayé rẹ̀ kò kódà ọlọ́lọ́ ọmọ ọmọ pé ta ni ọmọ pé ọlọ́run kankan bẹ táwọn bàbá ta ń bẹ náà ni àbúté wọ́n tún máa ń lanú sọ àwọn ọmọ ẹni kankan táwọn táwọn mọ̀ ni àmọ́ ọlọ́run àwọn táwọn ni wọ́n máa ń sọ sọ̀rọ̀ eléyìí nítorí máa ń fa ni pé àìlákìlẹ̀ àti ẹ̀kẹ́ yìí ó ní bẹ́ẹ̀ náà ni àwọn atajọ́mọ kéèké náà kí wọ́n mọ pàtàkì ẹnìkan tó kékeré kí wọ́n bá ti ṣe ọ́ ọ̀n lọ sáré lọ́ba nu ọ̀n sáré lọ́ba eléyìí ẹ̀tọ́ ọlọ́run lè ń gbé fún ọmọ ẹ̀dá mẹ́nìyà ẹni tó fẹ́ ni wọ́n bá jọ́ kẹ́ni wọ́n kàn dí ó di yíkíyíkí ó di kíkíkíkí wọ́n bá gbé jùlọ jùlọ jùlọ jùlọ jùlọ ayélujára ẹ̀zá ìpàtàkì rẹ̀ dàmá títóbi rẹ̀ dàmá nínú wọn fi ní pé wal qudratu wal istita'ati kullaha marbubatun lillah gbogbo tí ń jẹ agbára gbogbo tí ń jẹ yẹni ipe mo lè ṣe nǹkan ipá mi ká ọlọ́wọ́n ba bàbá tó pé ọkà pa gbogbo nǹkan eléyìí la gbọdọ̀ mà sínú ni mùsùlùmí fi dúró dédé tí mùsùlùmí bá rò pọ̀ ọlọ́wọ́n ba ni ọba àlẹ́yìnza ò ní máa ṣẹ̀sìn ọlọ́wọ́n ba kó wa máa rí pé ìyín yẹ̀yẹ́ kóra bá yẹn máa ń yẹ̀yẹ́ rẹ̀ láwùjọ tí o kọ́ ń wẹnu sí ọ lára wàlláhi subhanahu wàlláhi ta'ala ọlọ́wọ́n ba sọ́nà ta'ala ó ti ṣàpọ́nlé rẹ̀ ọlọ́ni walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin walakinna al-munafiqin la yafqahun sọ́nà ní tí yẹn bá ń pàtàkì lọ́dọ̀ yẹn tí pé ẹlòmíì sì ní ní tí yẹn bá ń pàtàkì lọ́dọ̀ rẹ̀ ẹ̀nà ní kò lówó tí wàá jí yẹn pàtàkì lọ́dọ̀ rẹ̀ ń bá kàwé yẹn lánlá náà ń yìí a ní yẹn lánlá so òun ni pé tí a gbọ́dọ̀ mọ̀ nípa àwọn ìròyìn ọlọ́wọ́ba lónìí ká ló sọ ọlọ́wọ́ba bá tó ṣe pé alẹ́ ẹ̀ẹ́dà títí ẹ̀ ní kọ́lọ́ba kọ́mọ́ṣà sí àlékún àgbọ́yé ẹ̀sìn náà fún àjùbá yìí lọ sọ̀rọ̀ bá di ní ọjọ́ ìgbẹ́ insha Allah á máa bá ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ẹ̀. subhanaka Allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. Nah, ini lẹ́bi àwọn elétò wọn ni ká tó wá sáké sí àwọn àǹfààní àkóso fún ara wa nítorí wípé tó bá ti gbé ìyàwó ti ní nígbà bá ti gbé àti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọ́n ti bẹ̀rẹ̀ pé kó wa lẹ́kọ̀ọ́ báwo wá ní àwọn ọmọ tó ń tó kù ó ti kú bóyá ìṣe márùn ló lé nígbà yẹn àìmọye ìgbàlá tó sọ̀rọ̀ kò ní ilé adé bẹ́ẹ̀ lè nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wà sọ nígbà tí ó ní ẹlẹ́gbẹ̀ẹ́ àtúntò ìta wọ́n ní ká mọ̀ pé wọ́n ń fa títí àtúntò tó wà fún pé àkàlà ìta máa lọ sí ìta lọ́nà tó bá wà ní ìlú ìlú báyìí. olùsíjáde pé àkọ́kọ́ bá pàtàkì ní ìlú tá à ń lọ tí o ti jáde pé àkàlà tó lọ sí ìlú lórí ìdarí lọ sí ìbẹ̀ àti ìlú lọ sí ìbẹ̀ sáàmù pàtàkì ẹni tí ṣe kátẹ́lì gbé sáàmù fún àwọn akọ́wà àti àwọn akọ́wà kẹ́ẹ̀ẹ́ olórí dáadé lè fi súnmọ́ ju ju wípé káwá nínú ìlànà àti nígbà tó bá wà lọ ọ̀gbọ̀ra ilé ìgbà láti sọ̀rọ̀ ẹ̀dá kan ilé ká ṣàkóso àwọn ọ̀gbọ̀n náà ẹlẹ́yìn wọn ti ká máa tọ́ wípé ìlú tí màá wá ní àná àpò kan ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àbò kan wọ́n ń tẹ̀lé òtúbà wọ́n á lè sínú ní àbò kan àbò ìṣàwọ̀ kí gbogbo ata lọ́wọ́ lè tó ní àti lọ́rùn. Náà nínú àwọn ìlérí tí ó ti wà nígbà yìí, wọ́n ti tẹ́tí aláwọ̀ ilé mo fi yàtọ̀ Muhammadu bẹ̀ yìí àti mo fi múra pé mo fi yàtọ̀ Muhammadu mo fi yìí àti mo fi yàtọ̀ Muhammadu fi múra ẹ̀dá kan naam nípa ìfi anabi muhammed sallallahu alayhi wa sallam láti mọ fi bẹ́yàn <clears throat> àbí láti fi búra àbí kí n tó bá yín fi kún àbí ká fi bẹ ọlọ́run ọba gangan tí mo fi anabi mo fi bẹ ọlọ́run so àbí mo fi àkọlé anabi mo fi bẹ ọlọ́run so ìyìn tó wà níbi àwọn kinní yìí òun ni pé kò sẹ́ni tó jiyàn ipa anabi sallallahu alaihi wasallam kò níyì kódà anabi sallallahu alaihi wasallam ẹni abiyì ní níwájú ọlọ́wọ́n ọba tó ṣe pé ọlọ́wọ́n ọba gan ó sọ pé anabi sallallahu alaihi wasallam òun ni àkọ́kọ́ ẹni tó jẹ́ aṣíwájú gbogbo àwọn anabi ọlọ́wọ́n kódà ana waladu ana sayyidu waladu bani adam wala fakhar anabi ni èmi ni aṣáájú gbogbo àwọn ọmọ anabi adama anabi ni wala fakhar mi sì fàárí o. أنا أول من تفتح له الباب يعني تفتح له الجنة أنا بني من أقوين تيوكو تلقوا الجنة فون ولا فخر كذا كفار من شيء تو أنا أنا أول من تنشق له الأرض من أقوين تيوكو جالنا لله ولا فخر من شفاري أنا بني أنا أول مشفع من أقوين تيوكو فولي بشي ولا فخر من شفاري لبعض كوهي تافي ما فيه أنتجوا أنسنا ọmọ pàtàkì anabi sallallahu alaihi ó sì máa yí anabi sallallahu alaihi ó sì máa pọ́nlé anabi sallallahu alaihi wasallam ìmọ̀ àpọ́nlé òun náà ni o fi jẹ́ pé àwọn ọ̀ka ẹnìkan kan kún lẹ́nu táwọn tẹ̀lé tójú anabi sallallahu alaihi wasallam lọ. anabi náà ló wá kọ́ wa kò wá síbi ti wá sọ pé ẹ fi ọlá mi ẹ máa fi bẹ lọ́hùn àbí ẹ fàkọ́lé mi àbí iyì mi ẹ ọba àárí bí ti sọ. bóyá ni pé ń taari ni pé àtún wá rí àwọn àgbèmí tí ó kánà bí ti ní tẹ́lẹ̀ fi bẹ́ lọ́hùn ní tẹ́lẹ̀ bá iṣẹ́ rí ẹ̀fì bẹ́ lọ́hùn iṣẹ́ rí tẹ́lẹ̀ ṣe ẹ̀fì bẹ́ lọ́hùn ṣùgbọ́n kan ẹ tún lè bẹ́ lọ́hùn pẹ̀lú orúkọ ọlọ́hùn àti ìròyìn ọlọ́hùn ọba tọ́lọ́ yẹn nàlùkọ́ Qur'an kí wọ́n lè láyé asima olùṣẹ́sìnà fàdéhìhù tó bá rí báwọn ìsọ ohun tó dáa jù àbí àpọ́nlé ànábì mo fi bẹ̀ ọ́ àbí mo fi bẹ̀ ọlọ́run kọ́ bá a mú ohun tó sọ náà ni pé tó bá fẹ́ bẹ́ èèyàn mo fi ọlọ́run ọba bẹ̀ ọ́ kẹláàsì ó ti tán ó ti tó tó wọ́n lọ òun àìlẹ́mù. náà oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹ̀dá kò ṣe àti ìtumọ̀ àti owó tó sọ̀kọ́ sí ilé ọlọ́run gbàdúrà ẹ̀dùn bá kọ̀ọ̀kan ilẹ̀ tó ń kọ́ ka ìlú lọ́wọ́ tó wá bẹ̀rẹ̀ sí ṣe lóyìn láǹfààní àti ilé sọ̀rọ̀ tó wá tó wá tó bá tó ń bá tó ń ṣe ìdí àti tó bá tó sọ̀rọ̀. àdéhùn tó wà ní pé kí èèyàn sọ pé òun túbá nígbà tí ẹ̀mí fẹ́ bọ́ kọ́lọ́ ọlọ́run bá fẹ́ sọ ni pé òun ò ní gba túbá náà wò nígbà tí ẹ̀mí fẹ́ bọ́. ولا يؤخر الله نفسا إذا جاء لأجل ولو بني إنما التوبة يعني أي fẹ́rẹ́ ti àyà Kùránì ni tó lọ sọ tó sọ pé ọlọ́run nígbà tó bá ń gbà tí ẹ̀mí bá ti di pé ọba ti fẹ́ jáde àdìsá náà fi ti wá kílẹ̀ rẹ̀ ipe ọlọ́run nígbà tó bá ẹ̀nẹ̀ ńdà gọ́rọ̀gọ́rọ̀ tó lọ ẹ̀sìn kó tó ń pọ̀ káàkú wà á máa ní mo túbà mo túbà mo túbà mo túbà ń dẹ́ túbà máa ń gbà wọ̀ tòun náà ti ń fura pé ẹ̀mí ti o ti mọ̀ pé ní o ti fẹ́ bọ́ ọlọ́run ní ọlọ́run nígbà tó bá mọ àdìsá náà ti clear ni ó mẹ́ pé túbá tí wọ́n bá túbá pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tó dé òun náà ni pé kọjá pé ìgbà tí èèyàn lálàáfíà ṣe pé kìtìpẹ́ mi ti fẹ́ bọ́ tán ṣùgbọ́n ẹ̀rẹ́ kìtìpẹ́ ìgbà tí ayé fẹ́ tó di pé òun ti ń yọ níbi tí tó ti fẹ́ wọ̀ so nínú àwọn ìgbà báyìí ọlọ́run nígbà tó bá ní ọwọ́ yẹn àdìsá náà ti clear ni ọlọ́run nígbà nígbà ló tẹ̀lẹ̀ sí Fir'aun tó ní inni amantu billadhi amana bihi bani Isra'il qala al'an faqad asayt fúnlọ ní àní ìsinú tó bá tó ti balẹ̀ jẹ́ lọ. so náà ni ìgbàsẹ́ máa ń fojú pé bá ti rí kú tán kò sí túbá máa wò ọlọ́run máa kó sàánú fún wa náà. Wa alaikum نعم هيا آية قرآن مقالي كما نعم. آه، ولو وما من شيء إلا يسبح بحمده walakin la tafqahuna tasdiqahum wọ́n ní kò sí nǹkan kan sí mi láyé wọ́n máa ń fọ́ lọ́wọ́ ọba mọ́ àmẹ́yìn ò lè mọ bí wọ́n yẹn ṣàfọ̀mọ́ rẹ̀ ìbò kílẹ̀ máa fọ́n tó lọ́lẹ́ yusabbihu lillahi ma fi samawati wa ma fil ard gbogbo tí mẹ́ lókè àti gbogbo tí mẹ́ sálẹ̀ ogun ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fọ́ lọ́wọ́ ọba àmọ́ ẹ̀ lè mọ bí wọ́n ṣe ń fi kálukú mọ bí ṣe ń ṣe tiẹ̀ fún ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba lọ́dún sí mọ̀ àyà pé àwọn kìkìrì tí wọ́n yẹ̀yẹ́ àyà Kùránì ni wọ́n bá ní wùlẹ́ ìkíkẹ́lì ànàmì tó ń ṣe láwọn kìkìrì tí ò sí lọ́wọ́ wọ́n dà gẹ́gẹ́ bí dábàá bẹ́ẹ̀ ni àdọ́lù kọ́lá àwọn tó wọ́n yẹ̀yẹ́ jù wọn lọ. títàbí fi mọ̀ tó bá dọ́gbìn náà kìyàmà tó bá ní ọjọ́ gbìndé tó lọ́n bá kó gba àwọn tó ń jẹ́ àwọn dábàá gan ọlọ́run ní kí wọ́n kálukú kọ́ kìkì ló tó mọ̀ pé àwọn dábàá wọ́n dájú ń lọ ọlọ́ba ní qala yawma yaqulu al-malaika wa yaqulu al-kafir ya laytani kuntu turaba nígbà tó bá rí pé dábàá di ìpẹ́ tán àwọn náà ní yé eléyìí tún ti di ìpẹ́ káàánú tiẹ̀ ti pẹ́ lónìí ní ká dàbí wọn lọ́wọ́ ni ẹ̀rọ nìkan ẹ̀ lórí bẹ́ẹ̀ ní yàtọ̀ so òun ni pé àwọn kìtìrí wọ́n yẹ̀yẹ́ ju dábàá lọ kọ́ lọ́wọ́ àìlọ́ wọ́n ní gẹ́gẹ́ bí àti ìyàwó àyà ní tí wọ́n ń sọ wípé tó bá ti jẹ́ àti ìsọ̀rọ̀ bá wọn wà láyé níjọ́ náà wọ́n ti gbé wà á pọ̀ fáwọn obìnrin wọ́n máa ń tọ́ mọ́ṣáláṣí wọn. bí ṣé àti ìṣẹ́wà sọ̀rọ̀ múra súnà ní ìdọ́mọ́tàláṣí ní àtúntà wà yìí pẹ̀lú ọ̀rọ̀ tí a wá ń ṣàkóbá yìí. Máa àdìsá nẹ́bí sọ̀lá ọ̀sálà sí ọ̀là làáfíà lónípa nẹ́bí là tẹ́mùnà ìwú ìmọ̀ àlọ́ ì mùsàjìdà lọ. Ànẹ́bí ni ẹ mọ́ kọ̀ fún àwọn ẹrúbìnrin ọlọ́run mùsàjìdà lọ kíkọ́ mọ̀ wá mọ́sálásí mọ́ ẹ mọ́ kọ̀ fún ọ ẹni pé jí kí wọ́n máa kí wọ́n máa wá so pé bóyá àdìsí yẹn bọ́lá láfíà bọ́lá láfíà ìmọ̀ amọ́dàfẹ́ hà rẹ̀ kí tó bá jẹ́ pàánà ìgbà ń bẹ láyé ni kọ́lá ìlú ẹ̀ ṣẹlẹ̀ láàrin Abdullahi Umar àti ọmọ rẹ̀ kan tí ń jẹ́ Bilal so àdìsí yẹn bẹ̀rẹ̀ Sahih Bukhari Abdullahi bin Umar sọ pé anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé ká má kọ̀ fún àwọn obìnrin kí wọ́n lọ sí mọ́sálásí ká fi wọ́n lẹ̀ ká máa lọ òbí abilal wa wọ́n bí àwọn obìnrin ṣe ń múra ń gbà wọn wọn ni wàlúwà ìlànà náà ọ̀hún náà wọn ni wàlúwà àní àní àníjíká àpò fún àníjíká lọ à abdullahi bin mọ́lù wọn ni fasabba u yẹni masabbatan lam yasubba bi ahadun qattu wọn ni abdullahi bin mọ́lù bu ọmọ wọn ní èbú tó ní báwọn ọ̀pọ̀ kó bú yẹrí báwọn olóògùn pé èmi sọ fún ọ pé anábì ní kábọ̀kọ̀ tó máa wà farabalẹ̀ tó o ní pé ntọ́kẹ́ pàtàkì o ní pé obìnrin tó bá lọ mẹ́ta sí kọjá ìmọ̀ Allah kó ló múra ní múra ẹrú ọlọ́run lóbìnrin tó ní òfin nílò lè ṣe lọ́rùn ìwọ tóbìnrin ò múra bó ṣe kó múra kó wọ hijab kó wọ aṣọ tí yóò gba ara rẹ̀ lẹ̀ wọn lòun lọ sí mọ́sálásí ṣẹ́ni pé yóò lè ṣe lọ́rùn bá ń bẹ̀ náà ni wọ́n ti ní látìmúnà ìmọ̀ Allah ìmọ̀ sáà jù màmá àdìsá ń ṣàyẹn bí i ṣá ọlá bí i afọ àdìbò lálàáfíà bí i lálàáfíà ń jẹ́ méjì pẹ̀lú ògbọ́n náà máa ń ṣẹlẹ̀ rẹ̀ máa wá dìrọ̀ pẹ̀lú ògbọ́n náà. Nà bẹ́ẹ̀ ló fún wa nílé ìdí àtàlámà àti ọ̀rọ̀ àlùbáwò ni a ti lé àdírẹ́sì Yorùbá jẹ́ ọ̀pá ìjà tuntun wa sí ìjọba mùsùlùmí. Ìbáwò ni a ti lé gbà àti iyì ọlọ́ àti gẹ́gẹ́ bí ọba tí o máa ń gbé ó jẹ́ mùsùlùmí. àbí kó jẹ̀dá pé ká kú àpò ẹ̀yìn kan tó fi mú adékù ọ̀dọ́ ọdún ẹ̀yìn bẹ́ẹ̀ tí kò tàbí wá fún sínú òkú ilé àti gbé ìlà ọ̀dọ́ wa. náà tí ìyẹn bá wà ní àwùjọ tí yẹn jẹ́ onísùnnà tó sì jẹ́ pé Eh, ẹ̀ǹtí ń jẹ́ ọba ń bẹ nínú lóhùn àwọn kọ́nà ntí ó fi onísùnà déwájú ọba kì í ṣe nǹkan tí ó rẹ̀ rìn bí ìlú ta wà yìí kì í ṣe nǹkan tí ó rẹ̀ rìn tí wọn ẹnìkan ní máa ń dá sálẹ̀ òun àfọ̀n sùnà lẹ́nu wọn yóò ní tí ó dábàá ní dábàá lọ́dọ̀ bàbá òun ẹ̀sìn ní ntí ó gbé mi déwájú ọba kì í ṣe ntí ó rẹ̀ rìn kò ní wọn ní rántí ọ̀rọ̀ kúnlẹ̀ ntí ó gbé mi déwájú ẹ̀ fún òun ní rántí ti ń jẹ́ ìkúnlẹ̀ so káwá ní pé nǹkan wá gbìyànjú wájú rẹ̀ ó kí bó ṣe kí n kí náà ni salamu alaykum àwọn kọ́bọ̀ lákọ́lá yóò náà kọ́bọ̀ ẹlẹ́mi ò wúlò àwọn ọ̀rọ̀ báyẹn tó tó bá jẹ́ pé mùsùlùmí bá ní tó bá jẹ́ pé fèrè ọwọ́dọ̀ rẹ̀ náà ni ẹlẹ́wà bá o kárí ń pẹ́ o ní kárí ń kankan o tó bó lọ́jọ́ kí àwọn nínú bàtí ò la ẹkú ọlá o ẹkú kíní o ẹkú kíní o kò sì jòkó rẹ̀. so tó akó bá mọ̀ pé ẹ̀mí rẹ̀ wáyé gbé kó bàbà ó má dé àbí ó ti sọ́ni kó máa lù ọ́ ti bẹ̀. ẹni wọ́n fi sọ pé njẹ́ tẹ́lẹ̀ mú sọmọ ní ah, ọ̀parọ́ ntí ó mú yàn déwájú ọba ló ń sùnà kìí sì nǹkan tí tí ó tiẹ̀ pé ọ̀rọ̀ pé ẹ̀ ọkúnlẹ̀ ọkúnlẹ̀ wọ́n lọ náà nǹkan bẹ̀rẹ̀ ni pé wọ́n láwọn máa ń gbọ́ pípé wọ́n ní obìnrin tí ó ti bójú kódà bó bá ṣe pé ó ń lo hijab ńláńlá tó sì ń lo glove tó sì ń lo socks àmọ́ kò bójú tí bá kan náà ni pẹ̀lú àwọn tí wọ́n máa ń sí ara lẹ̀ káàkiri subhanallah afanaji alil muslimin kal mujrimin ma lakum kayfa tahkumun sẹ́rí tí ń sọ̀rọ̀ yẹn ìròrí falsafa náà ní ń dààmú rẹ̀ nígbà tí yàní falsafa tó rí di náà ní ń dààmú rẹ̀ bó lè ṣe ń fi ẹni tí ó ṣí ojú kalẹ̀ pẹ̀lú ẹni tí tó yẹ pé ó sì bu gbogbo ara yòókù kí wàá máa fi wú ẹni tí ó yọ ìdodo kalẹ̀ tó yọ apá kalẹ̀ tó yọ tọwọ́ ọ̀pọ̀ jọra wọn ẹ tó bá rí báwọn lè sè á jẹ́ pé àwọn afáàtàn ni pé ẹ̀yìn yìí pé kóbìnrin kó ṣíjú kalẹ̀ bí kò kẹ́ kóbìnrin bójú pé kò yẹ fi dandan sómi pé wọn mọ̀ nǹkan tí wọ́n ń sọ níjẹ́ báwọn wọn mọ̀ nǹkan tí wọ́n sọ àbà so kọ́ra ibùn ó túmọ̀ sí pé ọ̀dà tí ọba jẹ́ pé ojú àti ìyọ ara yóò kalẹ̀ tàbí lè dé kan náà bá ní kí ló tánà sọ̀rọ̀ sọ́lá ní pé kí ẹni tó bá ń ṣe ṣọ̀rọ̀m ẹni tó bá gbé ṣọ̀rọ̀m kó máa ṣe ojú rẹ̀ kalẹ̀ kí ló tánà sọ̀rọ̀ sọ́lá mú bẹ́ẹ̀ tó tí ò ní kó sí ara yóò kalẹ̀ anabi ní ìṣọ̀rọ̀mù ha ìrọ̀mù fúnna ìpè ìrọ̀mù àwọn obìnrin òun náà ni àlìyádú wẹ́l wájú pé kama kama fi glove bọ̀ ọwọ́ bẹ́ẹ̀ náà kẹ́sì máa fi kọ́ bùbọ̀ ojú wọn àmọ́ àyíṣà ní táwọn ọkùnrin bá fẹ́ súnmọ́ àwọn àwọn máa ń da ìjábọ̀ àwọn àwọn fòkò ojú àwọn tòun tó bá ti báwọn ọkùnrin bá ń ti lọ àwọn tó àwọn tó ṣe tó ní kí wọ́n kí ọwọ́ wọn náà bọ́nú ìjábọ̀ wọn náà ni tó ṣé ọwọ́ àjọra wọn níbẹ̀ wọn abẹ́ ti gẹ́tọ̀ ọ̀rọ̀ tó mọ̀ sọ nísìn tó ní pẹ́ńtí bá ti sọ̀wá fún ẹni tó sí ìrálẹ̀ dèdè lòun wọn tó so kọ́ lọ́wọ́ bá kí ọ ṣàánú fún wa so obìnrin tá a fi ọba ń bo ẹtọ́ ṣe ojú kalẹ̀ so tó ikú sì lo hijab tó yẹ kó lò so yóò túmọ̀ sí pé kò lè wá sí mọ́ṣáláṣí so wọ́n lọ àìlẹ̀ wọ́n tó dájú ní kó sá máa ṣe ara kalẹ̀ kọ́ra ẹ̀fọ́n obìnrin gan tí bá ń kí wọn gbọ́dọ̀ ṣe ojú rẹ̀ kalẹ̀ ni àlọ́wọ́n ilé tó yẹ kó bá wà níbi tó ipá rẹ̀ ló ti máa rí tipọ́kùnrin ọlọ́kùnrin ti lè máa rí wọ́n tó yẹ kó bá wà níbi tó àbọ̀ wà nínú yàrá rẹ̀ kó ṣojú kalẹ̀ ní ara nǹkan sọ́kùnrin tọkùnrin tó sọ náà nù tó ó tún ní kóbìnrin bá ń tó bá ń kírun àtúwà nílé àtúwà nínú yàrá àtúwà ń ta kó bojú náà ni fẹ́rẹ́ kò gbélé wà ní súnà náà sọ̀lọ́ ọ̀sọ̀lọ́ sọtẹ́ mọ̀ pé nìyẹn kò kí ń ṣe onísúnà ó kàn pé aburú tiẹ̀ wá gbogbo èrò tiẹ̀ wá gbogbo ẹgbẹ́ tiẹ̀ wá ló fi mọ yàtọ̀ sáwọn alùsùnà yòókù tí wọ́n lọ àìlàn. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك